The yoruba man tok say e be like say tinubu wey dey run for president e no know say the yoruba people dey suffer He say because if tinubu know say yoruba people dey suffer then tinubu no suppose to dey silent on top of the yoruba people matter He say e be like say tinubu no know that is why di pipo wey dey around tinubu they need to tell tinubu how yoruba people are suffering how Yoruba people are suffering. They are suffering. They are tired. The reason why the Yoruba people say they won't go. He said, Tinubu feel they give all those people money wey they walk around I mean, they go dey help the poor people because Tinubu cannot enter street. He said, but the people wey dey around Tinubu need to let Tinubu understand say Yoruba people are suffering. They are killing the Yoruba people. They are oppressing the Yoruba people. If you want to run for president and you are not ready to even talk about the situation that is happening in Yoruba land to address it, to fight for it, then who do you, why you want to become the president? Because the Yoruba people are the ones stood by you. Now, this man, they wake everybody way they around Tinubu and also Obasanjo. Is it right now that they feel that they do their life? He say make dem reason say one day dem no go dey again wetin be the thing wey dem go come talk about dem The way dem take neglect their people or fighting for only their pocket and if dem know say yoruba people are suffering passing this kind of problem and dem decided to be quiet on it that is when dem no sure say eh, the position wey tinubu dey try to get e go fit get am because it is time for dem to wake up to see how Yoruba people are suffering, how Yoruba people where eh, Yoruba lands now one turn to another uh, eh, northerners people's land. My people, this Yoruba man talk many words, my people. The word there, eh, he talk and so he talk and with him full chest. wey drag tinubu and obasanjo at the same time this will not be matter of tinubu alone o oh. this one na still matter of the yoruba obas whether they know wetin dey happen abi they know they see and we know understand my people i go leave una make una just hear from this man This wey come outside yoruba man wey come aside. eh, wey come address this matter They call on the yoruba obas both obasanjo and tinubu say it is time for na to speak and fight for na people not be only to fight for na pocket because the innocent the yoruba people are the one that put you guys in that position that you are right now all right my people make una just hear waiting this yoruba man talk and eh, may i not forget to let me know Waiting on a take for the comment section my people. ẹyin eh, eh, ọmọ we are a slave we are a slave ẹ wo praise the lord bóyá àwọn ẹ̀gbọ́n wa bóyá wọn mọ̀ dádì no no baba tinubu i love the man. Only ma you ó lè more wípé wọn mọ̀ pa ń jìyà mo fi ọlọ́run israẹli sẹ́yìn torí pé àwọn tí wọ́n yí wọn ká tí wọ́n bá ti gbowó Oh, are you hearing me ẹ sọ fún àwọn tí wọn wà nítòsí wọn wọn lè mọ̀mọ́ yìí pé ìyá ń jẹ wá ìyá ń jẹ wá sà ẹsà ìyá ń jẹ ọ̀pọ̀tọ́rì kọ́ ìyá ìpọ́njú ti mú àwọn ọmọ Yorùbá ah. ìyá gidi ń jẹ wá sà ó tọ́ mú sọ́fíìsà ẹ wá ọ̀nà ẹwà ọ̀nà ebi ń pa wá i'm telling you the truth the truth sà bàbá àkọ́kọ́ rẹ̀ tí orúkọ yìí ò fi ní parí láéláé tí ẹ bá lè ṣe nǹkan ẹyọ kan yìí orúkọ yìí ò lè ṣe kíni o ẹ ti ní ayé ẹjẹ àgbàgbé rẹ bàbá Ọbásanjọ́ ẹ méjì àtàrà yín jẹsà ẹ ti ní ayé ọ̀run ọ̀run ní oṣù ọ ọ̀run ní oṣù ọ praise the lord ṣùgbọ́n tọ́lọ́ ń bá lè lò yín láti ran ìdílé wa lọ́wọ́ tọ́lọ́ ń bá lè lò yín láti ran ilẹ̀ yìí lọ́wọ́ ẹ sà ẹ sà ìyá ń jẹ wá sà mí sẹ́rí

ṣe rí àwọn ọmọ yín ọlọ́wọ́n ṣàánú tiwọn náà ẹ ṣàánú wa ní koríta tá a wà yìí ẹ̀yin la gbé bẹ̀ ń ṣe ẹ ràn wá lọ́wọ́ ẹ̀yin kábíyèsí gbogbo ẹ̀yin ẹ mọ̀pẹ́ nìkan ní ọ̀ní ọ̀fífẹ́ àbí bẹ́ẹ̀ ni ẹ ṣà kò sí nǹkan tẹ́ fi ní orúkọ tó lè dùn kẹ́ mọ́ọ̀sẹ̀ tí ò àwọn ọba ti jẹ́ láyé before mọ́ọ̀sẹ̀ ohun tí ò korúkọ mọ́ọ̀sẹ̀ ọ òní wípé ó kó Ísírẹ́lì jáde kúrò nínú kíní o nínú oko ẹrú ẹjọ́ sà àwọn Ísírẹ́lì náà ń bímọ nílẹ̀ Íjíbítì wọ́n ń bímọ ìjà ń jẹ wọ́n gan ṣùgbọ́n nínú oko ẹrú wọ́n sì jẹ́ kíní o ní ẹ̀jọ́ sà ẹ̀ wá lọ́wọ́ if there is any solution we want you gbogbo ẹ̀yin tí wọ́n pè ní ààrẹ ọ̀nà kakanfò ṣé ààrẹ ọ̀nà ká ṣé ààrẹ ọ̀nà kakanfò ní yàbí ọ̀nà ààrẹ ọ̀nà korofo tí ì bá ṣe ààrẹ ọ̀nà korofo this is an opportunity for you sir àfẹ́ àfẹ́ àfẹ́ jẹ́ bodyguard ẹ̀yin lè lo bodyguard not everybody can mo wà ń jámì mi ò rí anybody tó ń lo bodyguard mi ò anybody tó ń lo bodyguard bọ̀dá ọbaṣẹjọ́ díẹ̀ báyìí lókùn kémi àti wọn pàdé ní Spain praise the lord nígbà mo wà nù play. lọ́nà wọn sọ pé àdáàdì dáàdì ń bọ̀ lẹ́wà mo ní mo ti wà nù plane ní ah, à ọba ọjọ́ ṣẹ̀ṣẹ̀ ìbá sí Spain sí wọ́n sọ kalẹ̀ wọ́n pàdé wọ́n sì ọmọ yẹn lọ́dẹ̀ sí mi lọ sí airport mo ní bodyguard mélòó wọn lò wọn ò lo bodyguard kankan so the same police tó ń ṣọ́ ìjọba ló ń ṣọ́ àwọn èèyàn everywhere tí náà bá ti dé tí náà bá ti délé bọ́lẹ̀ president iná ti délé everybody i'm telling you mi ò parọ́ mi ò parọ́ i told you two thousand and eighteen ọlọ́run sọ fún mi pé kí n sọ fún wa pé kí n sọ fún nàìjíríà pé ogun ń bọ̀ pé wàhálà ń bọ̀ pé ìdààmú ń bọ̀ two thousand ẹ lọ gbọ́ àwọn mẹ́sẹ̀gì mi mi ò kí ń jíṣẹ́ tọ́lọ́run ò bá rán mi mi ò ń jíṣẹ́ tọ́ ẹjọ́ sùn ọlọ́run ẹ̀yin tẹ́ bá mọ dádì bọ̀dá wa tinubu dádì wa tinubu ẹ ẹ sẹ́rí èèyàn níyìn fún wa èèyàn níyìn ẹ̀yin lọ́lọ́run sì fún láṣẹ ń bè lónìí tẹ́ ẹ lè láṣẹ tẹ́ ẹ bá anybody mi sọ̀rọ̀ lórílẹ̀ yìí ẹ jọ ẹ sí ẹyọ fún ilẹ̀ Yorùbá ẹ sí ẹyọ fún orílẹ̀‐èdè wa ẹ sí ẹyọ fún wa we are suffering tẹ ẹ ẹ ẹ wò sà tẹ ẹ bá fẹ́ bìlí fún tí sọ ẹ̀yin ẹni kí bodyguard ọmọ tẹ̀lé yín kẹ́ ẹ wá sí korodu bẹ́ẹ̀ bá padà sílé ẹyin lẹ́ẹ̀fì mọ̀ yìí pé gbogbo wa la wà nínú ewu we are in danger àánú làwa kan rí gbàtà àti lọ́bọ̀ tí o bá sí áńgẹ́lì tó ń sọ wa wọ́n á ti mú àwa gan lójú ọ̀nà wọ́n á ti sọ wa jẹ ẹjọ́ sà ẹyin bàbá wa tẹ̀ ní àṣẹ gbogbo ẹyin lọ́ọ̀yà tẹ̀ ní àṣẹ ní orílẹ̀-èdè ẹjọ́ ẹ ṣàánú wa we are in problem we are suffering tẹ́ ẹ bá dé pati sá tẹ́ ẹ bá dé pati ẹ máa rí àwọn ènìyàn tí wọ́n mú ewédú àwọn ọmọ tí wọ́n gbé láìlọ́nù lọ́wọ́ ewédú ẹ sà kò síbẹ̀ káàkiri àgbáyé ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ ràn wá lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ ọlọ́run ò lè sọ̀kalẹ̀ láti wá ṣe léyìí mọ́ ọlọ́run gbọ́dọ̀ lọ́dún ẹnìkan ẹnìkan lọ́lọ́run máa wọnú ẹ̀ ìyà ń jẹ wá ìyà ń jẹ wá ẹ ṣàánú wa nítorí ọlọ́run ẹ ṣàánú wa bọ̀dá tuntun fẹ́ẹ́ dìde gbogbo ẹ̀yin ọba alẹ́ Yorùbá tẹ́ ẹ dákẹ́ ẹ gbàgbé ń pa politics ẹ gbàgbé ń pa politics this is not the matter of politics this is not the matter of politics we are suffering. We are suffering. Our children are dying. Our parents are dying. We are suffering. Please help us out of this bondage. God can use you. Ẹ̀sà Olúọmọlẹ́kọ̀ eh, Ẹ̀sà eh, eh, you can bábọ̀dá Tinubu sọ̀rọ̀. eh, gbàgbé You tá a máa wẹ́ nìkan kíkẹ́ ìfẹ́ lọ palágbẹ́já. Ẹ gbàgbé ìgbé ìgbé Sunday ọmọ Ìgbòho ó ní ìgbéraga. Ẹ gbàgbé anything kò sẹ́ni tí ò ní wà tiẹ̀. Èmi gẹ́gẹ́ ní wà tèmi. Àìmọye mo ti gbéraga sí àbí bẹ́ẹ̀ kọ́ ni. Àìmọye lọ́dẹ̀ ti gbéraga sí mi náà. Eh, jọ̀ọ́ torí Ọlọ́run sà. ẹjọ́ torí ọlọ́run sá ẹjọ́ torí ọlọ́run we are suffering in this country i'm crying as a prophet of god people are dying people are suffering people are suffering we need assistance from you people god cannot come down by himself to come and do it but he will send some people people like you are there ẹjẹ kàmi yẹn wọnú yìí ẹmí kan ló wọnú mose ó ní no. my people cannot continue like this when God saw the spirit in him nígbà tí ọlọ́run rí ẹ̀mí yẹn inú Mósè ọlọ́run ní this is an opportunity to use I want to free him I want to free them ọlọ́run wá decide láti gbé agbára wọnú Mósè Mósè wá di alágbára ó wá di ẹni tó gba Ísírẹ́lì ohun tí ò jẹ́ kórúkọ rẹ̀ ó parẹ́ nìyí mindaba zata yẹ kárí rẹ̀ gaba brada gbọ́ bẹ́sẹ̀ tẹ̀ mo gbàdúrà lónìí. Tinubu níbi tó o bá wà ó yá ayé rẹ gba agbára tó fi lè ràn wá lọ́wọ́ ó yá báyìí báyìí báyìí báyìí olú ọmọ olú ọmọ a recognize ẹ àbọ̀dọ̀ ọmọ kọ́ lórúkọ rẹ ni a recognize ẹ o a recognize ẹ mo gbàdúrà olú ọmọ Òṣòdì mò ń sọ o kìí ṣe tẹ̀gbẹ́ inú ilé yíyan o olú ọmọ Òṣòdì tí gbogbo èèyàn mọ̀ a recognize ẹ kí ló kọ Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Gani Adams we need your support ẹ wo ọmọ ìyá yín ẹ wo ibi ikú ṣe ń ẹni tí ó pín ìwé ní sùkúù tẹ̀mí wa ó pín ìwé ọ̀fẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ where is him where is eh, bàbá onídòyí kí lorúkọ where is Awolowo where is eh, kí lorúkọ Báyọ̀lá Ìgè where are them please please please we are suffering we are seriously suffering èwo ló tó gba lẹ́tà ikú where are them they are all Yorùbás please please please people are suffering àwa tá a láti jẹun gan jẹun kí inú wa ká ṣe kí ni o ká kó ká sùn a lè sun oorun ẹ torí ọlọ́run gbogbo ẹ̀yẹ yẹn tẹ́ ń wò mí ẹ ṣí ààrẹ bọ́lọ̀wọ̀n bá sọ̀rọ̀ olúwa ní gbẹ̀yìn láàárọ̀ yìí ni o olúwa ní gbẹ̀yìn láà bàbá dẹ̀ wí ẹ máa kọ́ bọ̀ kẹ́ ẹ máa wà káàkiri lórúkọ jésù ayé yín ò ní bàjẹ́ ẹ torí ọlọ́run ẹ ká gbàgbé ń pa tara wa nìkan ẹ torí ọlọ́run sà ẹ wo ẹ gbàgbé gbogbo ń tẹ́nìkan ni lè ti sọ sí yín tàbí tó ti lè wù níwà bàbá ọbásanjọ́ ẹ dìde gbogbo yín lẹ dákẹ́ bàbá adébóyè yíyẹ adébóyè àlèmọ́gbàgbé o yíyẹ adébóyè bàb bàbá wa ní rìdíìmù bẹ́ẹ̀ bá fẹ́ràn wa wá fẹ́ràn yín ọlọ́run Ísírẹ́lì mọ̀ yín ọlọ́run àgbààgbà kúmú yìí ẹ̀dẹ̀dákẹ́ pẹ̀hún bí ìgbà pẹ̀sí Nàìjíríà mọ́ sẹ́wọ̀n àti ìgbà kankan náà ọmọ Deeper Life ẹ jọ̀ọ́ torí ọlọ́run gbogbo ẹ̀yin ti CAC ẹ̀dẹ̀dákẹ́ bàbá general overseer CAC ẹ̀yin bàbá wa bàbá wa ẹ̀dẹ̀dákẹ́ gbogbo yín ní sẹ́kálá máa kọ́ sẹ́kálá máa kọ́ntínú ìyá yín náà ni sẹ́wà máa kí lẹ́wà sọ wọn lọ sẹ́wà sọ yín pé fi wá nù yà mí àbí ẹ̀yìn wàásù jẹ́ ìwà jọ sẹ́ gbogbo wa kọ́ là ń ṣègbè èèyàn bí èèyàn bí hundred million jọ ń pariwo pé ebi ń pa wọn wọn ń pariwo pé ìyà ń jẹ wọn gbogbo yín jẹ̀dọ̀ gbogbo yín jẹ̀dọ̀ ẹ wọ́n dà ẹ wọ́n dà ẹ wọ́n dà bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́yìn bá lówó láti kọ́ ọmọ yìí lọ Amẹ́ríkà sábà nírú owó yẹn sábà nírú owó yẹn ni lẹ́yìn bá lówó láti káwọn ọmọ yìí lọ sí Germany sábà nírú owó yẹn ni àbí ẹ̀rẹ̀ bọ́ lọ́wọ́ we are in problem olùwà tó fún mi pé kí n declare àwọn ọjọ́ kan olùwà ní kí n declare àwọn ọjọ́ kan ọ̀dì wá lọ́sù tí ń bọ̀ torí nǹkan àgbàmì burúkú tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀. kábíyèsí olódùmarè kábíyèsí olódùmarè <laughs> onímọ̀yà sáńjẹ Buhari wá gbẹ̀bí o tó kúkú mọ̀ pé ó ti rí iye gbé ẹ̀yẹ ọmọ Nàìjíríà dìde ẹ dákọ̀ bàbá Ọbásanjọ́ ẹ jọ̀ọ́ bàbá Ọbásanjọ́ ayé yín ò dá ẹ̀ bá gbà wálẹ̀ tinubu ayé tó o bá gbà mú káyé ó ọlọ́run lákòókò ti tó olúwa bá mi sọ olúwa ní káwọn ọmọ orílẹ̀-èdè yìí ká tún dìgbà àwẹ̀ ọjọ́ kan o on the one aago méjìlá ọ̀sán on the one bàbá mi tún lọ́n the one oṣù kẹjọ oníkátógbàwé ọjọ́ kan o fún ìtúsílẹ̀ <laughs> wa gbogbo wa là ń ṣerú ìwọ tó rò pé onímọ́tò méjì mẹ́ta ó ń tara rẹ ní òní kankan ẹrú ló ń ṣe okú ẹrú lọ́wọ́ ẹtù wálẹ̀ àṣẹ mọ́ àṣẹ mọ́ ọlọ́run abrahamu ọlọ́run isaki ìwọ tó ọmọ mi wọ orílẹ̀-èdè mẹ́rìndínlógún tó sọ.